وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق التقوى واعلموا أن ليلة النصف من شعبان فلها فضل وإحياؤها بالعبادة المستحب ولكن على الانفراد على الانفراد ومن غير جماعة واتخاذ الناس لها والليلة الرغائب موسما وشعار بدعة مكروهة وما يريدونه فيها على الحاجات والعادات من الوقيد ونحوه فغير موافق للشريعة فيا عباد الله الصلاة الألفية والصلاة الألفية التي تصلى ليلة النصف من شعبان لا أصل لها ولا لأشبائها فالعجب من حرص الناس على الأمر المبتدع في هاتين الليلتين وتفسيرهم في الأمور المؤكدة الثابتة عن رسول الله صلى الله عليه وعلى آله وسلم والله المستعان واعلم واعلموا عباد الله أن هذه الصلاة المبتدعة تناقض قواعد الشريعة الإسلامية من وجوه أحدها أن النبي صلى الله عليه وسلم نهى عن قيام ليلة الجمعة على التخصيص وهذا النهي بطريق النظر يشمل النهي عن صلاة الرقائب فكان فعلها داخلا تحت النهي ثانيا مخالفة سنة السكون والسكينة في الصلاة بسبب عد التسبيحات وعد سور أو سورة القدر والإخلاص في كل ركعة ولا يتأتى ذلك إلا بتحريك الأصابع في الغالب وقد ثبت في صحيحين أن النبي صلى الله عليه وسلم قال أسكنوا في الصلاة ثالثا مخالفة سنة خشوع القلب وحضوره في الصلاة وتعريفه لله سبحانه وتعالى وملاحظة جلاله والوقوف على معاني القرآن وهو المطلوب الأعظم في الصلاة وإذا لاحظ المصلي عد قراءة السور والتسبيحات بقلبه كان كان مستلقنا عن عن الله سبحانه وتعالى معرضا عنه رابعا مخالفة مخالفة لسنة النوافل من جهة أن فعلها في البيوت أولى من فعلها في المساجد ومن جهة أن فعلها بالانفراد أولى من فعلها في الجماعة إلا ما استثناء الشرع خامسا أن كمال هذه الصلاة عند واضعها المبتدئ أن يفعلها مع صيام ذلك اليوم ولا يفطر حتى يصليها وعند ذلك يلزم أمران أحدهما تعجيل الفطر والثاني تفريغ القلب من الشواغل القلقلة بسبب جوع الصائم وعطشه ولهذا قال رسول الله صلى الله عليه وسلم إذا حضر العشاء وأقيمت الصلاة فابدأوا بالعشاء وهذه الصلاة يدخل فيها بعد الفراغ من صلاة المغرب ولا يفرغ منها إلا عند دخول وقت صلاة العشاء الآخرة فتوصل بصلاة العشاء أو توصل بصلاة العشاء والقلق باق ويتأخر الفطر إلى ما بعد ذلك ثالثا أن سجدتي هذه الصلاة المعمولتين بعد الفراغ منها مكروهتان فإنهما سجدتان ولا سبب لها لهما والشريعة لم لم ترد بالتقرب إلى الله تعالى بالسجود إلا في الصلاة أو بسبب خاص من سهو أو قراءة سجدة وفي سجدة الشكر خلاف استحبابها آه، خلاف استحبابها كما استحبها الشافعي وأحمد رحمهم الله تعالى وكره ذلك النخعي ومالك وأبو حنيفة رحمهم الله تعالى قال الفقيه أبو محمد لم ترد الشريعة بالتقرب إلى الله تعالى بسجدة منفردة لا سبب لها فإن القرب لها أسباب وشرائط وأوقات وأركان لا تصح بدونها ويكره انفرادها ويكره انفراد رجب بالصوم كما قال الإمام aṣàfihàn yìí rahimahulahu rahmatan wasi'a ọpẹ́ ni fún ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ìgẹrẹ fún ọmọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá kí anabi àtàwọn ará léèrè àti àwọn sàhábà rẹ̀ àti ogun olùsẹlẹ lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí ó fi dọjọ́ alùpùpù gbogbo àti ajẹrùsìn ọlọ́run ọba ẹ jẹ́ yìí pé ìpayọ ọlọ́run ọba ìlẹkẹọlá ó dọwọ́ wa ká máa sọ ọlọ́run ọba ìlẹkẹọlá ní gbogbo ìṣe wa pátá bákan náà káṣí tó ní máa ń tẹ̀lé ti anábíwá Muhammad sallallahu alaihi wasallam níbi gbogbo ọ̀rọ̀ àti gbogbo ìṣe wa gbogbo ń tó lóore jù nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo ń tó sì jẹ́ òtítọ́ jù nínú ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìlànà tó pegedé jù ìlànà tó dára jù ìlànà tó rẹwà jù òun náà ni ìlànà anábíwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá wá gbé ìlànà nẹ́bí jù sílẹ̀ tọ́lọ́ di ìlànà míì mú ìlú ẹni bẹ́ẹ̀ ó di nǹkan tuntun mú nú ẹ̀sìn ẹni tó bá di nǹkan tuntun tí ò sí nú ẹ̀sìn mú ìlú ẹni bẹ́ẹ̀ ti ṣe àdádálẹ̀ ẹni tó bá ti ṣe àdádálẹ̀ ó ti ṣe nǹkan àṣìṣe tó jẹ́ gbogbo àánú sì ní inú náà òun náà ni yóò gbé olówó rẹ̀ sọ̀kalẹ̀ sí kọ́lọ́nkọ́lá ìmí àtẹnukọ̀ọ́kan kò níbi tí ń jẹ́ àdádálẹ̀ nígbà tí oṣù ṣàbán ti ń sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ti ń sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn àdádálẹ̀ ń bẹ táwọn èèyàn tó ti pé wọn máa ń ṣe lótìtọ́ lódodo ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa nípa wípé oṣù ṣàbán nígbà tó bá dá sí méjì ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá máa pín kẹ́ fún gbogbo àwọn tó ti pé wọ́n jẹ́ ẹrú bákan náà wọn a sì máa gbé iṣẹ́ wọ́n máa ń gbé gòkè lọ ní ìgbà tí oṣù ṣàbán nígbà tó bá pé sí méjì eléyìí náà ni ọ̀rọ̀ tí ó tóbi jù táwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n sọ nípa oṣù ṣàbán àti níṣu rẹ̀ ṣùgbọ́n láti wá lọ bu àwọn iṣẹ́ kan tàbí àwọn ìṣe kan tàbí àwọn ọ̀rọ̀ kan láti wá yàn ní ìpọ̀sìn lọ́tọ̀ láti máa ṣe ní ìgbà tí ṣàbán bá dá sí méjì eléyìí ọ̀yà pàtílà nàìjíríà Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ òru méjì kan làwọn èèyàn máa ń yà sọ́tọ̀ nínú oṣù yìí òru alákọ̀ọ́kọ́ òun náà ni òru oníṣù ṣàbàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni òru júmọ́à tó ṣe pọ́ bá tún lọ gbẹ̀yìn rẹ̀ tó ṣe pé méjèèjì wọ́n tún dá ìjọsìn ọ̀tọ̀ wọ́n tún dá sílẹ̀ nínú rẹ̀ kò sí aburú fọ́mọ mùsùlùmí ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí láti wá àsomọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ pẹ̀lú àwọn dáadáa ìsúnmọ́ tí àfi ń súnmọ́ ọlọ́run ọba ìlékè ọlá nínú àwọn ọjọ́ tó ṣe pé ń bẹ nínú ọjọ́ ayé kátó wá bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá pé kọ́lọ́run kó fún wa ti gbòǹgẹ́ dáadáa nígbà tí oṣù yìí náà sì tún lọ sí dájì kó sábúrú kankan níbẹ̀ o tọ́ba jẹ́ pé mùsùlùmí fẹ́ ṣe fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ tọ́ba ṣe lóhùn nìkan láì ṣe wípé àánú ọmọ kóra jọ táwọn apárapọ̀ ipa fẹ́ máa ṣe àwọn ìjọsìn kan tọ́jẹ́ ìjọsìn ọ̀tọ̀ eléyìí òun tako sunna nebo Muhammad sallallahu alayhi wa sallam àti ike káwá lọ tún sọ àwọn èèyàn di nǹkan tó ṣe pé àtúnlọ́ máa kó wọn jọ sínú mọ́sálásí eléyìí tí wọ́n á yapa sí súnà nígbà Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìṣe bẹ́ẹ̀ bídí àkànni tó ṣe pé eh, òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó tako pàápàá jùlọ nínú táwọn èèyàn ń ṣe nínú àwùjọ wa àti ní àwọn àwùjọ míì nípa àwọn oríṣiríṣi àwọn ìṣèkà tí wọ́n ń ṣe nínú rẹ̀ tó tún wá tako ti ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ nínú àwọn ìṣe wọn tọ́yà pàṣẹ sẹ́rí ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni sọ̀lá tuntun pè ní asọ́látò àlùfíyà sọ́látò àlùfíyà yìí òun náà ní irun kan tó ṣe pé wọn a máa kí ní ìgbà tí oṣù ṣàbán tó bá dá sí méjì irun tó ń kí yìí kò ní ìpìlẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ààrí kílẹ̀ fún yálà látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tàbí nínú àyà kanú al kò sí ìpìlẹ̀ fún ààtìrí lọ́dọ̀ àwọn tó ti fún ọjọ́ ẹni rè síwájú láwọn tí wọ́n bá nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam lùgbà wọ́n tiẹ̀ láwọn ti àkíyèsí rẹ̀ kódà kọjá lẹ́ẹ̀kan là nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam sẹ́nu ìgbésí ayé rẹ̀ onípìlẹ̀ gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ ẹrú rẹ̀ bẹ́ẹ̀ náà ní bí ó ṣe nípìlẹ̀ báwọn tó ṣe pé wọ́n ṣe Lailatul Isra báwọn náà ṣe ṣe nínú oṣù Rajab tó kọjá lọ tó jẹ́ pé gbogbo tí wọ́n ṣe nínú rẹ̀ tó náà nípìlẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà òun náà nípìlẹ̀ arára bó ti kọ́ ma. eléyìí ọ̀njẹ́ nǹkan tó ṣe pé ń sèyàn lé mọ̀ púpọ̀ bí àwa tá à ń jẹ́ mùsùlùmí lónìí bá a ṣe ráyè fún ìrà tá a ráyè fún àwọn ọ̀rọ̀ àdádálẹ̀ táwọn tí wọ́n ṣe àdádálẹ̀ rẹ̀ bá a ṣe ráyè fún ta wá pa ìlànà wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tá a pàtì ṣe gẹ́gẹ́ bá a ṣe máa sọ fún wa wípé níbo la de níbo lo àwọn àhàdìsọ lálàáfíà tó fẹsẹ̀ múlẹ̀ níbo la látọ̀dọ̀ àdéhùn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ irọ́ òun náà lọ́pọ̀lọpọ̀ wá ń tẹ̀lé lẹ́yìn tó ti pé wọ́n láwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gàdú lọ pàápàá jùlọ nínú òru tó ti pé wọ́n ṣe nínú òru méjì yẹn òru júmọ́ àti òru nísun ṣàbáyé gbogbo eléyìí aláti sọ́ra fún un àwọn èèyàn wọ́n kúrú nípa àti mú ọ̀rọ̀ tó kan pa púpọ̀ nínú ẹ̀sìn láti mójútó wọ́n kúrú púpọ̀ lórí rẹ̀ àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ̀lẹ̀ wọn ṣùgbọ́n gbogbo tí ò ní pilẹ̀ òun náà ni wọ́n ṣe. káwa lọ mọ̀ yín pé irun wọn tó àpè ní sọ̀látọ̀ àlùbíyà yìí ó tako ìlànà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì tako àwọn òfin tó de ọ̀rọ̀ irun nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ní àwọn ojúkọ̀nà tó pọ̀ òun ló fi ní àtakò ojúkọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé irun tí wọ́n ń kí yìí ní irun yìí òfin ẹ̀sìn ọlọ́run ọba kọ̀ fún wa nínú òfin ẹ̀sìn rẹ̀ wípé ọjọ́ júmọ̀ tàbí òru rẹ̀ a gbọ́dọ̀ yà lọ́tọ̀ fún ìjọsìn kan yàtọ̀ sí àwọn ìjọsìn míì bá a ti ń ṣe àwọn ìjọsìn bọ̀ nínú àwọn òru tí a ti ń bá bọ̀ wá bẹ́ẹ̀ náà la ṣe máa ń ṣe ìjọsìn nínú òru júmọ̀ ṣùgbọ́n àwọn yìí wọ́n sa òru júmọ̀ wọ́n sa lẹ́sà pẹ̀lú ìjọsìn tó ṣe yí pé ó yàtọ̀ gédégédé sáwọn ìjọsìn tó ṣe pọ̀ ń ṣe tẹ́lẹ̀ ẹ dákun gbogbo wa kí ló fẹ́ mú wa ṣe eléyìí nígbà tá a ti rí ẹ̀rí kan nínú tírà Ọlọ́run tàbá rí ẹ̀rí kan nínú sunna nígbà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tàbá wa wo ìrun tí wọ́n kì í a rí i pé wọ́n dá òru júmọ́ wọ́n dá yà lọ́tọ̀ gédégédé eléyìí ó wá jẹ́ nítòfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ọ̀pọ̀ púpọ̀ tàbá wòye sí àwọn ẹ̀rí tó ti gbọ́ wá nípa rẹ̀ kíkọ́ yìí ọwọ́ kó ìrun ọ̀gá ìlú wọn yìí náà tí wọ́n ń ṣe lójú kòkòrò yìí kò kò sínú bẹ́ẹ̀ sì ni òun náà wà lábẹ́ gbogbo àwọn ìrun tó ṣe pé òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrèké ọlọ́run fẹ́ ká máa ṣe nítorí pé wọ́n ti àdáyẹrí rẹ̀ pẹ̀lú ọjọ́ júmọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní bọ́yá pàtí sunna ní sọ́sọ́là tó là kalẹ̀ fún wa nípa ìfarabalẹ̀ níbi ìrun wa tó ṣe pé a máa kí pẹ̀lú pé àwọn ìrun yìí ìṣe ni wọ́n ti ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó yàtọ̀ ọ̀tọ̀ tí a ṣe máa ń kírun yòókù ó ti ní níbi àwọn ọ̀run wọ̀nyí ọ̀pọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ òǹkà suratul qadir táwọn èèyàn máa kà níbẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ suratul ikhlas tó ti fún wọn máa kà ní gbogbo rákà eléyìí ó tún jẹ́ ìdíwọ́ kan tí ò ní jẹ́ kí ìfarabalẹ̀ fọkàbalẹ̀ ó lè wà níbi sọ̀láàtù yẹn èyí tó ṣe pé eléyìí ò lè máa wáyé àyàfi pẹ̀lú pé kéèyàn máa ka ọmọ níka ọwọ́ tàbí kò lè wáyé tàbí kéèyàn wá lọ wá kan ó wá sọ pé òun fẹ́ ṣe kí ni o òun fẹ́ máa kà á ní orí irun pẹ̀lú wípé èyí tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ kọjá pé náfìlà àwọn tí wọ́n ń yìí kan wọn kúrú aláwọ̀ ẹgbẹ̀rún ó láti pé lẹ́yìn náà ni pé kúrú aláwọ̀ ẹgbẹ̀rún tí wọ́n fẹ́ kó pé fara balẹ̀ sọ wípé kúlù hu ahad wọ́n ti kà nìyẹn pàápàá jùlọ tó tún wá ọlọ́run ló ma àgbéfò àgbéfò àgbéfò yàtọ̀ sí yàtọ̀ yẹ pé bí ẹlòmíì bá fẹ́ ṣe sìkì fáwọn ọgọ́rùn-ún tẹ́lẹ̀ tọ́ba mú tẹ̀sùbá rẹ̀ lọ́wọ́ báyìí tọ́ba ti wọlé méjì gbùrù ó ti gbà fóun ti ṣe hundred tí wọ́n bá ti ká ọlọ́run ọba tí ń ka gbogbo nǹkan ọmọ iye nǹkan tó ṣe tọ́ba wọn tẹ̀sùbá rẹ̀ méjì tọ́wá ló ti ṣe nǹkan ọgọ́rùn-ún ọ̀tán ni ọ̀tán ọlọ́run ọba tí ọlá rẹ ga jùlọ ṣùgbọ́n ra àwọn èèyàn máa kawọ́ wọ́n máa kawọ́ nígbà tó bá ti ń ka kúrò àlọ́kọ̀ọ̀kan wọ́n máa kawọ́ tó bá ti di ẹlẹ́ẹ̀kẹ́ tó ń ka suratul Qadiri wọ́n tún máa kawọ́ wọ́n máa kawọ́ lásìkò tí wọ́n ń kawọ́ yìí ó dájú pé ìfọ̀kànbalẹ̀ farabalẹ̀ ò lè sí fún wọn nítorí pé ọkàn wọn máa tọpinpin pé ó di mélòó ó mélòó ẹlòmí ò tún bá tẹ̀síwá yẹn sókè báyìí pé a kò tí ì wọ̀ dájú jẹ́ pé wọ́n dára máa ìfarabalẹ̀ ó ṣe kí ni o ìṣèlú pé yóò ti kú níbi irú òrùn tí irú ẹni yìí ti ń kí tí ànábì wa sallallahu alayhi wa sallam tó sì gbà wá láti nínú Sahih Bukhari àti Muslim yìí pé askinu fi sọlá anabi ní tẹ́ ẹ bá ń kírun ẹ jẹ́ kára yín ó kalẹ̀ ẹ jẹ́ kára yín ó balẹ̀ ẹ má máa ṣe wìrìwìrì tẹ́ ẹ máa wọ̀ tó tẹ́ ẹ máa wò sí tí ọkàn yín ò ní wá papọ̀ tàbí tí gbogbo ara yín ò ní bára lẹ̀ nígbà tí ẹ ń kírun fọlọ́wọ́n bá sí ọlá rẹ̀ gẹ̀ jùlọ. ẹlẹ́ẹ̀kẹta nínú bí irun ìgò ṣe yapa sí lánàá nígbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé irun yìí ó yapa sí sunnah ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run tó gbọdọ̀ wà nínú ọkàn àti pé ọkàn wa gbọdọ̀ máa bá ìrun náà lọ èyí tí wọ́n ń ṣe nínú sọ̀láàtò yìí ọ̀yà pàṣẹ sọ́nà kápọ̀ kan máa bá ìrun lọ àti kí bẹ̀rù ọlọ́run wà nínú ọkàn èèyàn àti pé kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó ṣe àwọn ìjọsìn ní ọ̀ràn àyàn wa lórí ká lè máa rántí rẹ̀ púpọ̀ ká tó lè farahàn ọba fura ọlọ́run ọba nípa aró àwọn ẹ̀rùn àlùfíà táwọn èèyàn ń ṣe yìí bákan náà kò tó wá ní rọrùn fún wa téèyàn bá léèyàn fẹ́ máa kírun bẹ́ẹ̀ láti wí pé kéèyàn máa gbé ìtumọ̀ ayé alukurani tá n wa sẹ́ni tó ṣe pé ó fẹ́ ka kúlú ẹgbẹ̀rún one thousand sẹ́ni ọ̀nà ti pé ìtumọ̀ báyìí ló túmọ̀ ẹ̀tọ́ fẹ́ ka inna anzalnahu fi laylatil qadr one thousand sẹ́ni yọ wà rántí wípé òun fẹ́ máa ma ìtumọ̀ àwọn gbólóhùn yìí tóun ká níbi sọlá tó ọ̀rọ̀ rárá pàápàá jùlọ tó ṣe pé àsìkò tí wọ́n fi kí àsìkò tó kéré jọjọ púpọ̀ òun náà ní gẹ́gẹ́ bá ṣe máa rí nínú àwọn àyè tí ń bẹ fún sọlá tó yẹn. bẹ́ẹ̀ sì ni káràntì ọlọ́run kí ìpayọ ọlọ́run ọba kó wà ní ọkàn wa ká sì máa fi ọkàn tọpinpin àwọn ìtumọ̀ táǹkè ìyìn tó tóbi jù nínú ọ̀rọ̀ ìrun wa òun náà lè léyìí ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ á yẹn ò lè sí níbẹ̀ torí pé tá a bá wo irun tí wọ́n ń kí yẹn wọ́n ti ní àwọn sówárò tí wọ́n ń kà yìí àwọn sóra tí wọ́n ń kà ó ti ló ń kà bákan náà ni wọ́n tún máa ṣe subhanallah pẹ̀lú ọkàn wọn wọ́n máa ṣe lẹ́yìn tó ṣe pélé yìí yóò gbé wọn gédégédé jìnnà sí àti máa yiri àwọn ìtumọ̀ alukur'an ìkẹrí nìwò àti ìfarabalẹ̀ àti ìfọkànmọ́ báyìí ń lọ. ẹlẹ́ẹ̀kẹrin ó tún yapa sí súnà àwọn náfìlà tá a ti mọ̀ rí bí wọ́n ṣe ń ṣe sọ̀láàtù àlùfíà yìí ó yapa sí súnà gbogbo náfìlà tá a ti mọ̀ tọ́ ẹgbẹ́ náfìlà lòun náà ìṣe ni kò yẹ kóun ni wọ́n yàtọ̀ sí àwọn náfìlà tó kù tí wọ́n bá fi yàtọ̀ sí ó yẹ kárí ẹ̀rí tó dájú látọ̀dọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi rinlẹ̀ fún wa wípé eléyìí yàtọ̀ ni nínú ọ̀nà tó ṣe pé sọ̀látọ̀ àlùfíà tó fi yàtọ̀ sí àwọn náfìlà tó kù alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ni wípé súnà náfìlà òun náà ni pélé la ti fẹ́ ká ti máa kí náfìlà ilé la fẹ́ máa ṣe náfìlà ṣùgbọ́n sọlátù àlùfíà yìí kó làwọn èèyàn ti ń ṣe ní masjid òun náà ni wọ́n ṣe kíni o òun ni wọ́n ti ń ṣe. bákan náà sọlátù náfìlà nínú ihun tó tún wà fóun òun náà ni pé ẹyẹ ẹyọ àdáṣe ilẹ̀ yẹn máa ń ṣe sọlátù náfìlà tí èèyàn bá tún ṣe nínú ilé eléyìí wọ́n tún kóra jọ ní jàmá òun náà ni wọ́n ṣe kíni o òun náà ni wọ́n tún máa ṣe eléyìí yapa sí ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àyàfi èyí tí òfin ẹ̀sìn ọlọ́run bá ti àdáyẹnrí rẹ̀ nínú ètò òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ láti àdáyẹrí rẹ̀ kó mbẹ́ òun náà ní sọ̀látù tarawih ètò ti báǹkì táwọn bàbá wa ń pè lásámú nílẹ̀ yorùbá eléyìí òfin ẹ̀sìn ọlọ́run ọba ti àdáyẹrí rẹ̀ torí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ti kí lódìdí òru méjì sí mẹ́ta òru méjì nínú ẹgbàá wa kan òru mẹ́ta nínú ẹgbàá wa mi ànábì kí lóru méjì ó kí lóru àkọ́kọ́ àwọn èèyàn kan tura kí nígbà tó ìgbé káwọn èèyàn má sọ di nǹkan tó ṣe pé sáàbẹ ìtìlẹ kí báyìí bí ẹni kó ti di orígun kan nínú orígun àwẹ̀ tàbí orígun ìrun ni subhanallah torí ẹ ànábì sarapama nínú ẹgbàá kan sọ pé nígbà tánàbì ṣe lẹ́lẹ́kẹta tẹ́rò tún wá pọ̀ ànábì ọba jáde láti òru ẹlẹ́ẹ̀kẹrin má ó túmọ̀ pé ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ti fi ìlànà yẹn ó ti fi lélẹ̀ kó tó di pé afa wa Umar radiyallahu ta'ala anhu ó padà tún wá ṣe ní òfin fún àlùkùn mọ̀ yìí pé bánàbì ṣe ṣe nìyẹn níjọ́ náà pé kọ́mọ́ di ọ̀ràn yàn kò sí lè di ọ̀ràn yàn mọ́ nígbà tá ànábì ti fi súnà rẹ̀ lílẹ̀ Umar radiyallahu ta'ala anhu ọ̀padà wá yé súnà yẹn tọ́jà pé ó fi súnà tá à ń ṣe tí tó dòní. èyí tá a ti ṣàlàyé lẹ́yìn ni pé ẹlòmíì lè máa sọ pé wọn Ramadan à ń ṣe náfìlà wa jama wa à ń a fi sẹ́rántí yẹn lójú ayé wọ́n ti ṣe eléyẹn náà lójú ayé wọn kó tó di pé wọ́n kúrò láyé ìyìn tí ọba ti jẹ́sìn láyé wọn kò lè jẹ́sìn mọ́ láéláé ìyàtọ̀ eléyìí ń bẹ fún ìrun àlùfíà tó ṣe pé àwọn wọ̀nyí tó ṣe pé wọ́n kí ẹlẹ́ẹ̀karùn nínú tínáfílà àwọn yìí tó fi yàtọ̀ gédégédé sílànà nẹ́bíwá Muhammad sọ̀tàn nínú ọ̀rọ̀ ọ̀run òun náà ni pé pípé ìrun tí wọ́n gbé kalẹ̀ ìtọ́jẹ́ ìrun àdádálẹ̀ yìí táwọn tó jẹ́ pé ń tó gbé kalẹ̀ àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ ni pípé ṣíṣe rẹ̀ lọ́dọ̀ tiwọn wọ́n gbà wípé ó ń láti bá àwẹ̀ lọ kó o tó lè ṣe náfìlà yìí àṣe máàwẹ̀ là á ṣe náfìlà náà báwo ni wọ́n ṣe wá máa ń ṣe é pẹ̀lú àwẹ̀ òun náà ni pé nígbà tí wọ́n bá fẹ́ ṣe náfìlà yìí ẹni tí ọfẹ́ ṣe yọ gba àwẹ̀ tọ́ba wá gba àwẹ̀ yìí títí títí dìgbà tá máa ń gba àwẹ̀ dà tá a sígbà tóun bá wọ̀ táwo sínú yẹn kò ní sínú àsìkò sínú ti tó ní alẹ́ ìgbà tó gbàwẹ̀ dà kò wá ní sínú so lẹ́yìn ìgbà tó kí magrebi tán báyìí kò sí tó kù ju pé wọ́n gbé náfìlà ìdúró lọ wọ́n á gbé náfìlà ìdí tí tí àsìkò sọ̀látù ìṣá tó jẹ́ irun àkígbẹ̀yìn tí ó ti kí ni òtí òfin dé òní wọn kì í ẹ wo àsìkò ibo ṣe fún tó láàrin maghrib sí sọ̀látù ìṣá afẹ́ kírun irun tá a fẹ́ kí ó lè jẹ́ rákà méjì tó bá jẹ́ rákà méjì afẹ́ ké iná zalinahu one thousand ní rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha a sì fẹ́ ké kúlùhù Allah one thousand lẹ́yìn fatiha ní ibi rákà ẹlẹ́ẹ̀kejì ma bẹ́ẹ̀ nàlẹ́ maghrib wọlé ìṣá láti fẹ́ dé láàrin maghrib sí ìṣá ẹ dákun ẹ ká wò bí ó ṣe rí lẹ́yìn ìgbà gbogbo á ti yí pé wọn ò lè kakúlù Allah dáadáa wọn ò lè ka iná nzali náà yẹn dáadáa yóò fi gbé ẹgbẹgbẹ̀rún láàrin yẹn àfi tí wọ́n máa gbé fò wọ́n máa gbé fò wọ́n máa gbé fò wọ́n rọ́ọ̀ṣì ẹ̀ wọn ò ní farabalẹ̀ ka àwọn súwárù yìí lẹ́yìn náà wò tún ní ka dáadáa tó lásìkò tí wọ́n fẹ́ kà tí wọ́n fẹ́ ṣe náfìlà yìí àsìkò tó fún jọjọ ni wọ́n ń ṣe sọ̀látùl magribi tán kámánkó bó báyìí wọ́n gbé náfìlà dìde so wọ́n ń ṣe náfìlà yìí tán báyìí ó tó ṣe ìkọ́mọ̀ fún sọ̀látùl ìṣà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ń kọ́ fún wa yìí pé a gbọ́dọ̀ máa já sọ̀láàtù méjì papọ̀ láì ní fi space sáàrin wọn àyàfi tí kọ́ndíṣàn máa ń gbé wá tá tó fi ẹ̀sìn ọlọ́run gbà wọlé pa àlè ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ tó jẹ mọ́ ìwọ̀n ọ̀ràn yẹn tó jẹ́ pé àlè ṣe bẹ́ẹ̀ bíi sọ̀láàtù zuhur àti sọ̀láàtù làǹs fẹ́ni tó ṣe ìrìn àjò tó fẹ́ ṣe méjèèjì papọ̀ bíi sọ̀láàtù maghrib àti sọ̀láàtù ìṣá tó ti gbé yẹn fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe méjèèjì papọ̀ fẹ́ni tó ṣèrìn àjò bákan náà tàbí bẹ́ẹ̀ kọ́ sọ̀látù zuhur àti sọ̀látù làásìrì nígbà tóorùn bá mú gẹ́rẹ́gẹ́rẹ́ tóorùn le gan tí ọ̀rọ̀ ọ̀rùn kwara ti torí bọ̀ àní sọlá ni pé idha shadda al-harr nígbà tí oòrùn bá mú gẹ́rẹ́gẹ́rẹ́ aburidu bí sọlá anábì ní ẹ̀tutù rẹ̀ pẹ̀lú sọlátù títutù rẹ̀ ni wípé a lọ sọlátù zúrì lára títí tí ó fi di àkọ́kọ́ sọlátù làásì gbàyìnlá wa bọ́ta a àlùwàlá a kì sọlátù zúrì ní jama ṣe ìgbọ́mọ a ṣe àlàáfù tàbí ẹ̀kọ́ ìṣe lójú ọjọ́ ọ̀dá pẹ̀lú òtútù tó lágbára ti ń bẹ níbẹ̀ ètò ti bí tá a bá ní a fẹ́ kí sọ̀láàtù kan yàtọ̀ sí kejì nínú àwọn sọ̀láàtù méjì tó súnmọ́ra wọn yẹn kò ní fẹ́ rọrùn láti padà láti wá kírun látara òtútù ti ń bẹ ta á kì sọ̀láàtù méjì papọ̀ tàbí òjò bẹ̀rẹ̀ òjò yìí gẹ́gẹ́ bí ìwòye wa bá a ṣe rí i yìí tí a bá kọ̀ tá a bẹ kí lórí àti àṣírí papọ̀ ọlọ́run lọ́mọgbà á lára wa ń jà tàbí àkọ́tà àbá kí mọ́gíríbì àti ṣáì papọ̀ ọlọ́run lọ́mọ gbàtà tó lára wa ń jà á kì í tàbí òjò ìbolẹ̀ ní sọ́látùl magrib òjò bolẹ̀ gbogbo ẹ kirikiri ní borí nínú ẹ̀mí wa ni pé á ah! tọ́lọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ òjò yìí kalẹ̀ ọlọ́run lọ́mọ gbàtì ọ̀dà kò tí ì bẹ̀rẹ̀ o so a sì fẹ́ kí sọ́látùl magrib aláǹfààní ká kí sọ́látùl magrib ká sì kó ṣe sọ́látù al-isha eléyìí ọgbọ́n òfin ẹ̀sìn ọlọ́run ọba mu ṣùgbọ́n ètò ṣe pé wọ́n ń ṣe yẹn á ti mọ́gìrìbì tán wọ́n mú sọ́látù àlùfíà wọn wọ́n mú wá wọ́n tún kí tán báyìí ó tún ṣe ìkọ́mọ̀ fún sọ́látù lẹ̀ ṣáà eléyìí yapa sí lánàá nẹ́bí wa muhammad sallallahu alayhi wa yàtọ̀ sí yẹn ó tún wá yapa iṣẹ́ wọn tí wọ́n ṣe níbi àwẹ̀ ó tún yapa sí lánàá nẹ́bí sallallahu alayhi wa sallam torí sunna àwẹ̀ òun náà ni pé tọ́ba ti di gbóòrùn ti wọ̀ á ṣe kí ni o á bínú ọwọ́ á jẹ́ o ọ̀ọ́jẹ́ ẹnu aláwẹ̀ ti sí so àlékún tó wá sí tó mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ pé ìjọsìn ni àdádálẹ̀ tó lóhun náà nínú òfin ẹ̀sìn ọlọ́run bá ti ọ̀la rẹ̀ ga jùlọ ẹ̀yà ajá sọ́ra fún gbogbo àwọn pátipàti táwọn èèyàn ṣe sáré pé ńgbà tí ọwọ́ kí sọ̀látul ìṣá tán ìgbà yín tó wá rójú pé wáyé kó wọn jẹun lẹ́yìn ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti pé èmi àtẹnìkọ̀ kan wá lákèésí wípé nígbà tí ó ń ja alẹ́ bá dé tó bá ti délẹ̀ síwájú kẹ́ tó lọ kí ìrun ìròyìn kódà síwájú ọ̀rọ̀ ti àsìkò sọ̀látùl ìṣà ànábì sallallahu alaihi wasallam ó ní ìdá kọ́dùmọ̀lẹ̀ àṣà nígbà tí oúnjẹ alẹ́ bá dé fábùdà òbí hin qabla tó sọ lòlì màgìrìbà ànábì ní tó bá délẹ̀ síwájú sọ̀látùl màgìrìb ẹ jẹ́ kó tó di pẹ́ lọ kí sọ̀látù màgìrìb yìí torí wípé nígbà tí èèyàn bá gbóúnjẹ kalẹ̀ tí ò jẹ tó ní lẹ́yìn ìgbà tóun bá kírun tán lòun ó wà tó jẹun ṣètọ́nù lè gbé oríṣiríṣi nǹkan sẹ́mi ẹ̀ tọ́ba lọ ṣe déédéé ìgbà tí imam tó fara balẹ̀ dáadáa ńṣe lọ́kàn rẹ̀ ọmọ sọ pé ah kí wàá ní ṣe imam báyìí ah kó yára yára yára ah kí ló dé àmàlà yóò ti ah àmàlà yóò ti máa tutù ǹṣe àárẹ̀ ti bu ọbẹ̀ yẹn kó ló gbòòyà alágbájá kó má ṣe àlọ síbi ọbẹ̀ kó má jẹ́ pé yóò lọ fa ẹran yẹn yọ oríṣiríṣi ìkànnì ṣàìtọ́nù ó ṣe kí ni o yọmọ gbé sẹ́mi kó ní o lè gbé wá pé ah tàbá kírun tàbá ìwọ̀n àjókòó lórí sọ látọ̀ náà lọ́wọ́ níwọ̀n àjókòó báyìí wà farabalẹ̀ jẹun yẹn tọ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ ó súnmọ́ kọ́ ṣe kí ni o kọ́ má ro gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó wá ń gbé àwẹ̀ bọ̀ wá ta ni ọmọ sínú ọtún wá kí magrebi ta tún ní òsì sínú tọ́ ọtún wá fi sọ̀látù yẹn lè kó tún sí sínú ó dẹ́yìn sọ̀látù lè ṣá rush rush olókùn ti gbogbo ṣe kí ni o ètò ìsìnkú yóò gbé wá torí ilé ẹjẹ́ asọ́ra gbogbo àwọn nǹkan tó bá ti yapa sí lánàá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé níbi ìrun wọn tí wọ́n kí yìí wọ́n tún ní ìforíkalẹ̀ méjì ń ni ìforíkalẹ̀ méjì ìforíkalẹ̀ méjì yìí jẹ́ ìforíkalẹ̀ kan tó ṣe pé òun ò tún bá ìlànà òfin ẹ̀sìn ọba ọlá ni kò bá mu ìpìlẹ̀ rẹ̀ ní òfin ẹ̀sìn ọba tọ́lọ̀ pàápàá jùlọ tọ́jẹ́ pé gbogbo ohun tí a bá fẹ́ nínú òfin ẹ̀sìn ọlọ́ta abẹ́ tó wá sọmọsọdọ̀ ọlọ́run ó yẹ ká rí wípé níṣe ló ní ìbámu sí ìlànà kó tó di bá sọ pé nǹkan yẹn afẹ́ fi wá àwọn làwọn èèyàn máa ń súré lọ sí kan pé àsìkò tí a máa ń ṣe mólídì káàkiri ní ìgbà tí bá ṣe mólídì yìí táwọn èèyàn tí wọ́n lépa bá tí wọ́n fẹ́ lépa bá tí wọ́n fi pọ̀ òun náà ní rákà méjì ọdọọdún yẹn ẹ̀rí rákà alákọ̀ọ́kọ́ tí wọ́n bá gbé ìnáró báyìí ẹ fẹ́ lè sọ pé ẹ jẹ́ kí n sùn tí n bá sùn máa bá wọn lórí rákà alákọ̀ọ́kọ́ subhanallah tí wọ́n bá rúkú tí wọ́n forí kalẹ̀ tí wọ́n bá dìde ní rákà ẹlẹ́ẹ̀kejì bóyá ni wọ́n de iyyaka na'budu wa iyyaka nasta'in ah tọba lọba ò ní ba tọba lò ní ba ọba subhanallah gbogbo àwọn nǹkan tó bá ti rí báyìí mùsùlùmí láti ṣe kinní láti jìnnà sí lópin ìgbà tá a bá ti rí ẹ̀rí kan gbòógì tó wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba tàbí látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam nípa arúgbó báyìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí òun náà ní bẹ nínú àwọn anáfílà yìí tó ṣe pé mùsùlùmí gidi tó ń láti jìnnà sí gbogbo àwọn ìṣesí wọn yẹn àwọn olùmọ̀ wọ́n sì ń pàkíyèsí lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa sí láàtẹ́tí láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹni tó ti gbọ́nu wa ti lọ́pọ̀lọpọ̀ wa la tún dínà sí gbogbo àwọn ìṣesí wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ẹ dákun ẹ jẹ́ ká wo ibi tá à ń lọ wípé wọn ó béèrè pé tí wọ́n ní á ṣe é tí ọba ti níbàámu tí wọn ò ní á ṣe é tá a fi dé ìṣèlú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò ní jẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀dá kódà yóò tún jẹ́ sábà bí ìyà òun ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ní kọ́lọ́n kó má ṣe àtẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ ṣe wálé tó ṣe pé yóò jìyà láyé ọlọ́run kọ́mọ ṣe wálé tó jìyà sáré ọlọ́run ọba kọ́mọ ṣe wálé tó ṣe pé yóò jìyà ní ọjọ́ ìgbéǹde. ànáfíà àwọn yìí ọjà pa púpọ̀ sílànà àti ànábì sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ti wọlé yìí náà yọ ọmọ pé bófin ẹ̀sìn ọlọ́run ọba ti gbé wá òun náà kọ́ lélẹ́ yìí ìyìn tó bá ti wá jẹ́ pé bófin ẹ̀sìn ọlọ́run ti gbé wá kọ́ yẹn ẹ̀yà ajá tara tata ká jìnà sí gbogbo àwọn sísí wọ̀nyẹn tá a bá kúkú ṣe nítorí àwọn èèyàn lónìí tá a sọ pé àǹfà wa kan ni tá a ní ìmáàmù wa torí ẹ la fi ṣe é tó bá dàlẹ́ kéyàmà ọlọrun ọba ìdíkẹ́ ọlọ́tì ìmáàmù yín sí yín pé ìmáàmù tẹ torí ẹ lọ gba yín ẹ ọba ni ó wà wa yìí tí wọ́n ní àṣẹ ẹjẹ́ àṣẹ ìtàn bá ní àmọ́ ṣe ẹ dákun àjìnà sí torí tí wọn wa a lè fi jíṣẹ́ wa tá a bá náà fi yẹn máa gbé yẹn lọ èyí tí gangan kọjámọ́rán ẹlòmíì ò kí lásìkò rẹ̀ ẹlòmíì kò kí níjàmá gbogbo àwọn tó jẹ irun ọ̀ràn yẹn ọ̀pọ̀lọpọ̀ wá fi sílẹ̀ ṣùgbọ́n tẹlòmíì bẹ́ẹ̀ ti gbọ́ àwọn náà fílẹ̀ ìmọ̀ kan sì ni ó sa eré tètè wípé a ah, kò yẹ kí irú rẹ̀ ó fòun ro gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyìn táwọn kan fi ń gbowó lọ́wọ́ wa ni ètò wọn fi ń gbowó lọ́wọ́ wa ni ládàá kankan ò sí ń bẹ àfi ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí pé òní bá mu náfìlà méjì tí wọn bá wá ṣe nínú ilé tiẹ̀ láwọn náfìlà dáadáa tó ń ṣe tẹ́lẹ̀ bọ̀ wá tí èsì pẹ́ nìkan lọ́ wọn sẹ́ rẹ̀ fún ọ ẹ̀san rẹ̀ tóbi níwájú ọlọ́run ọba ìlẹ́sọ̀lá tí ìfarabalẹ̀ tó bá ti wà fún ìrun yẹn tó o sì fi ran kan dáadáa níwájú ọlọ́run ọba ìlẹ́sọ̀lá á rí pé ẹ̀san tí ń bẹ́ẹ̀ bì yẹn ń ṣe lọ́pọ̀ wà níwájú ọlọ́run ju gbogbo àwọn àdádálẹ̀ tó ṣe fáwọn èèyàn tó ṣe fún wọn ṣe nínú àwùjọ lónìí àti àwọn àdádálẹ̀ oríṣiríṣi táwọn níṣẹ́ la jìnnà sí kí ọlọ́run bá kó sí àánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihima min al ayati wal hikma. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد وقد فعلوا وبعد جلوا أتي قال كما بوجه سيالله صلى الله عليه وسلم àwọn ará ilé rẹ̀ àti àwọn sàábé rẹ̀ àti ogun olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa àti tí ó fi dọjọ́ àlùfíàmà àti ọlọ́wọ́n ọba tí ó bá wà kẹ́lù wọn lápapọ̀ gbogbo àti àjẹ́ ẹrú sí ọlọ́wọ́n ọba ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ètò lóore jù nínú lànà nílànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo tó fi ẹ̀sìn ọlọ́wọ́n ọba sì gbé wá nínú lànà Ànábì sallam ní tí ó wúlò tí ó ṣe wá láǹfààní ni káwá lọ mọ̀ ni ìmọ̀ orí gbé nǹkan ẹjẹ́ àtúgbè bàbá yìí ẹjẹ́ àgbè bàbá yìí aburú ni o òní gbé olówó rẹ lọ síbi oore níbi aburú ni àwa náà wà á rí lọ́pọ̀lọpọ̀ fìtínà táwọn èèyàn ń ṣe fáwọn èèyàn látara gbogbo àwọn ìṣesí wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́yẹ̀ pé tá a bá fẹ́ kírun tarawih nínú Ramadan wọ́n ní ẹ wo àwọn onílọ sí masjidu àṣẹ yẹn ànílọ sí masjidu sọ̀hábà yẹn ànílọ sí masjidu níbi báyìí báyìí báyìí báyìí ẹ má jà lọ wọn dúró tí ọ àwọn òsì lẹ́mìí subhanallah ẹ wá fitina tí wọn fitina àwọn èèyàn bí irú àwọn nǹkan báyìí ké one thousand iná zannahu ní raka kan ẹ dákun tó kéèyàn ka súnmúnù ẹ wò kan tòsí tòsí bí báyìí ju kéèyàn tó ka one thousand iná lọ ìpín ọgbọ̀n kùránì káwá mú ìdá kan nù ìdámẹ́jọ rẹ̀ káàkiri ọ̀yára yára ju káka iná zalinahu one thousand lọ kódà tí èsì lẹ́ẹ̀kan tí èsì lẹ́ẹ̀mejì. sèwámà pẹ́ráka mẹ́jọ náà láfi súnmúnù òun náà láfi ké ìdẹ́ẹ̀jọ ìdẹ́ẹ̀jọ lọ́nà mẹ́jọ yóò di odidi kan ìlà ń kí nínú oṣù yẹn ní ọjọ́ kọ̀ọ̀kan tá à ń ké tí wọ́n pé ó ti pọ̀ jù ẹ wá eléyìí táwọn èèyàn wá gbé wá tí wọ́n dáwọn èèyàn dúró san gbọ́dán tí wọ́n pẹ̀ dáadáa kó tó di fún wọn parí rẹ̀ wọ́n fi jìnnà àwọn èèyàn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe yẹn yọ lọ hàbá am mansura yọ dàbí ẹ̀gbọ̀n òwú tí wọ́n kú dànù ni Ọlọ́run dákun má jẹ́ kí iṣẹ́ wa kó kú dànù bẹ́ẹ̀ sì ni ó ń jẹ́ fìtínà fún àwùjọ látara wípé ewu ń bẹ́ẹ̀ láti máa kó àwọn èèyàn jọ lásìkò kan tó ṣe pé Ọlọ́run ọba ìlékè ọlọ́pàá ṣẹ̀ka kó wọn jọ lórí rẹ̀ bẹ́ẹ̀ ni ìwà kòkí bẹ́ẹ̀nbẹ́ ìmọ̀ sẹ́lọ́wọ̀n ọba tí ọlá rẹ̀ ga jùlọ bẹ́ẹ̀nbẹ́ ìmọ̀ dàpọ̀ láàrin ọkùnrin àtobìnrin ìbẹ́ẹ̀nbẹ́ fìtínà tó lé tó ìbẹ́ nínú rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ́wọ̀n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ mi yóò tún wà nínú rẹ̀ tó ṣe yí pé yóò máa ṣẹlẹ̀ níbi gbogbo irú àwọn nǹkan wọ̀nyí torí délé yìí ẹ dákun torí tọ́lọ́wọ̀n gbogbo alọ́kùnrin àti lóbìnrin ẹ já ṣọ́ra pàápàá jùlọ àwa tá a jẹ́ obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn ni wọ́n jẹ́ ìdẹ́dẹ fún irú gbogbo àwọn aburú báyìí tọ́yẹ́ pé àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ àwọn ní àwọn irú àwọn àlùfáà báyìí rí lójú nínú irú gbogbo àwọn ṣẹ́sí wọ̀nyí pé tahajudi kan bẹ tó máa bọ̀ yóò ti sáré tètètètètè ẹ̀ ń bá dákẹ́ lè sáré ọba dákẹ́ bàbá ń gbé gbọ́ ọ̀là tó ọba bá wọn gbé tèmi ọ̀ bàjẹ́ fún yàn subhanallah gbogbo ni ẹgbẹ́lẹ́ yín ṣùgbọ́n nígbà tẹ ẹ̀kọ́ tẹ́ ìgbélé jókòó tẹ mọ̀ kóró ní ẹjẹ́ kò lé ọ̀pọ̀lọpọ̀ yín náà bá ń jókòó lé subhanallah ẹni tí o sì gbálẹ̀ mọ́sálásí ó ọjà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin rí wọ́n ní ìròyìn kí ń lé ó kí mọ́sálásí lọ ṣùgbọ́n ẹ bá fẹ́ wá mọ́sálásí gbogbo àwọn ọrùn náà fìlà báyìí èyí lẹ́tọ̀ọ́ ti sá eré débẹ̀ kétékétékété kódà lórí kí ìwọ ọkọ wọn kọ́ mẹ́hẹ̀ẹ́ wọn gbọ́ lákòójú kí wọ́n ṣe kí ni o wọ́n mí sí irú náà fìlà báyìí ìjà sọ́ra ẹ̀dá kan ẹ̀ mọ́jọ́ jẹ́ pé ṣiṣẹ́ lọ́hùn lálọ́ máa dálẹ̀ nínú àwùjọ ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀fẹ́ ilé yìí àwọn kan bẹ tó ṣe pé àwọn ìṣe wọn tí wọ́n tún ṣe nínú oṣù yìí pàápàá jùlọ ń gbọ́ ńgbà tó bá dá sí méjì tán ọ̀pọ̀ táwọn èèyàn ṣe ń bẹ nínú rẹ̀ tó ti pé àwọn kan wọ́n máa máa wá gbé iná kan wọ́n da iná wọ́n da iná náà kalẹ̀ pé aláti dáná láti pé ká ṣe àpẹẹrẹ wípé òní ni lẹ́yìnlá ní oṣù ṣàbàn tàbí òní ni júmọ̀ àbáyé nínú oṣù ṣàbàn gbogbo eléyìí wọ́n takò lànà tí anagba Muhammad sallallahu alayhi wa sallam kódà àwọn olùmọ̀ wọ́n jẹ́ òye wa pé ìpìlẹ̀ ìmọ̀ dá gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ̀ pàápàá jùlọ ìjọsìn táwọn èèyàn ń ṣe tó yàtọ̀ sọlọ́n ṣe gbààwẹ̀ nínú oṣù ṣàbánu yìí lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin hijrọ́ wọn ni náà ló dé bẹ́ẹ̀ sì ni ìṣe yìí wọ́n ní ìṣe àwọn mọ̀júsí ni àwọn ọ̀bọ̀nà òun ni wọ́n gbé ilé ìkalẹ̀ wípé káwọn máa ṣe láwọn tó ṣe pé wọ́n fi tipá wọnú ẹ̀sìn táwọn yẹn ń lérò pé mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n tó ṣe pé wọ́n á mú ìlànà wọn yìí ní ṣe òun náà ni wọ́n labọ̀ inú ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́pọ̀lọpọ̀ àwa tá a wá jẹ́ mùsùlùmí lónìí tá a wá dẹni tó ṣe yí pé à ń lọ tẹ̀lé gbogbo orú àwọn ìlànà yìí ìtọ́lápá tọ́yapa sílànà àti ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam torí délé yà wá ń sọ fún wa wípé ẹ dákun torí tọ́lọ́ gbogbo ntá a bá fẹ́ ṣe gbogbo ntá a bá ṣe tí ó bá fi jẹ́ ìjọsìn ẹ jẹ́ àwọn béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ wa wípé ẹ dákun ẹ gbọ́ nǹkan báyìí tí wọ́n sọ yìí ṣé ìjọsìn ní tòótọ́ tó bá jẹ́ ìjọsìn báwo lòfin ẹ̀sìn ọlọ́wọ́n wọ́n ní kò kì í ṣìnà tó ní béèrè bá béèrè lọ́wọ́ ẹni tó ti yẹ kó béèrè ṣùgbọ́n kápẹ́rú àwọn tí wọ́n ń dá gbogbo àwọn kan wọ̀nyí lẹ̀ òun náà lọ́ọ́ bá lọ́ọ́ béèrè lọ́wọ́ wọn òun náà sọ fún ọ pé ah orí pọ̀ ń bẹ́ẹ̀ orí pọ̀ ń bẹ́ẹ̀ ìwọ náà bá máa sáré tètè lọ síbẹ̀ àwọn owó tó o ní wọn náà kó lọ wọn ṣàdúrà wọn dáwó kalẹ̀ inú ẹni tí wọ́n dáwó fún inú tí ó dùn pé ah àtàwọn èèyàn dùn gbá báyìí tí wọ́n dùn gbá báyìí orókèlè tí ó ṣe kìnìún padà pọ́n lórí torí à ń rọ̀ wá ẹ dákun ẹ jẹ́ à ń sọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá jẹ́ yí pé ọba ti bá àlànà àti ànẹ́bíwá Muhammad sallam tí ọba ti bá mọ̀ ẹ dákun ẹ jẹ́ àjọ sọ́ra fún ká jìnnà sí i àwọn nǹkan wọ̀nyí ní orílẹ̀ Baghdad ló ti bẹ̀rẹ̀ láti orílẹ̀ Baghdad báyìí ọba kárí kakó káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lágbàáyé bá a ti ń sọ pé wọ́n ṣe Nàìjíríà lónìí tá a wà ń bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe láwọn ìlú míì náà láwọn orílẹ̀-èdè míì wọ́n ń ṣe níbẹ̀ ṣùgbọ́n títàn ká rẹ̀ àti fífọ́ ká rẹ̀ ìjọba ti wá sọ di ìlànà tá a sọ pé ó ti wá sọ di ìlànà tá a láti wá máa tẹ̀lé rárá o kò di ìlànà o lè jẹ́ nù òfin ayé kó di ìlànà ayé ṣùgbọ́n nú ẹ̀sìn nǹkan fọ́ká ò tí ì sọ dẹ́sìn àti kárí ìpìlẹ̀ tó dáa fún láti ọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallama ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò sí ẹ̀rí látọ̀dọ̀ anisọ̀lọ̀ nípa arúgbó sí ojúṣe ìwà ẹ̀tọ́ wa òun náà ni ká jìnnà sí gbogbo ohun tí ọba ti ní ẹ̀rí torí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ahdatha fi amrina hadha ẹni yóò tọ́ mú nǹkan tuntun wá nínú wa yìí ma laysa minhu ní tí ò sí nínú rẹ̀ tẹ́lẹ̀ in tó ṣe yan ọlọ́run ọ̀dà padà sí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí pọ́lọ́run ọ̀ràn amila amalan ẹni yóò sì kan laysa alayhi amruna tí ò sí àṣẹ ẹ̀sìn bẹ́ẹ̀ tí èsì kófin ẹ̀sìn ló ní yóò da iṣẹ́ náà padà sọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n ṣe é ṣe wá rí bídíà bídíà kò ní ọjọ́ orí kan pé ọjọ́ orí ẹ̀ ti tóbi torí ẹ̀ láwọn àfi wá fi ilẹ̀ rárá o ẹ wò gbàtà ni wọ́n ti dá lẹ̀ tó túmọ̀ pé ó ti lé ní one thousand years táwọn yẹn ṣe kí ni o tí wọ́n ti dá lẹ̀ ìjẹ́ one thousand years sílẹ̀ tí wọ́n ti dá lẹ̀ yìí tó wá túmọ̀ wípé a gbọ́dọ̀ wá jẹ́ni tó ṣe wípé a takò rárá a náà ni a takò ni bó ti wù kí ọjọ́ orí súnnà kan ní dídàgbà sí rẹ̀ láwùjọ tiwa kó kéré tó kí ọjọ́ orí wa dàgbà pẹ̀lú títètè yọ rẹ̀ nínú àwùjọ kò sọ pé súnà tó kéré ní títètè dáwùjọ wa yẹn kò lè ti bídíà tó ti ń bọ̀ tipẹ́ kò lè ti ṣubú yóò ti ṣubú dáadáa torí pé èyí tí súnà gbára lé òun lẹ̀ rí ṣùgbọ́n tí ń jẹ́ bídíà àdádálẹ̀ kò sẹ́rìí ní ìtumọ̀ rẹ̀ wọn ò ní tó gbára lé ò ní tó gbára lé àti ní tó gbára lé tí ó dájú pé ntí ọ̀gbára lé nǹkan ńṣe ni yóò ṣubú yakata tí ó lulẹ̀. ìta tá a fẹ́ fàyọ̀ fún wa bẹ̀ ní kí ẹlòmíràn sọ pé ẹ táwọn ni wọ́n wàá kọ́ ní ìsìn látòrí àwọn bàbá bàbá bàbá bàbá alágbẹ́dẹ́ ni wọ́n ti ń ṣe wọn ò tí ì bí bàbá tiẹ̀ gan tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò tí ì bí bàbá tiwọn náà tó ń sọ̀rọ̀ náà tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbà tó yẹ pé kọ̀ọ̀bá lánàá mu á sàlàyé ẹ̀ fún wa náà ni pé ilé ìtakò ìlànà anábì sallallahu alaihi wa sallam torí délé arọ gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa ẹja jára kó níbi gbogbo ntọ́ bá yapa sí ìlànà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pàápàá jùlọ lórúkọ pààfin wà súnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ béèyàn bá ti fi ń súnmọ́ sọ́dọ̀ ọlọ́run àjẹ́ pé yóò ní ẹ̀rí kan tó sọ pé nǹkan yìí níṣẹ́ la lè fi wá súnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àbí ọlọ́run ọba pé kọ́lọ́run ọba kó wọlé agbára àtògbò rẹ̀ kọ́dà ń sí àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa bákan náà gbogbo àtàjẹ́rùsìn ọlọ́run oṣù sàbàn kó ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ pé ó múra àti wọ ìdajì nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tá a bá gba ìdajì nínú oṣù ṣàbán tá a fẹ́ sinmi òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fún wa láǹfààní ẹ̀rí méjì wá nípa wípé nígbà tí oṣù ṣàbán bá ti dá sí méjì a gbọ́dọ̀ gba àwẹ̀ mọ́ ẹ̀rí míì sì tún wá wípé a gbọ́dọ̀ gba àwẹ̀ nígbà tí rọmọdán bá kù ọjọ́ kan tàbí nígbà tó bá kù ọjọ́ méjì àyàfẹ́ tó ti pé bá ń gba àwẹ̀ kan bọ̀ wá àní òṣùṣọ́ ni kó gba àwẹ̀ rẹ̀ lọ so ẹ̀rí méjèèjì gẹ́gẹ́ bí àwọn àlàyé tá a ti máa ń ṣe fún wa síwájú kò sí kankan tó takora wọn bẹ́ẹ̀ o kò takora wọn nínú òfin ẹ̀sìn ọlọ́run tí yẹn bá sọ pé òun gbàjú mẹ́ẹ̀ẹ́dógún lọ ó láǹfààní gbàjú bẹ́ẹ̀ lọ nínú òfin ẹ̀sìn ọlọ́run torí pé anagba alayhi sallam ọgbà púpọ̀ nínú oṣù a sì mọ̀ pé hadithi ya wa Salama ya Aisha ta'ala anihuma wa méjèèjì ò ìtòsọ pé anisọlám ọgbà àwẹ̀ púpọ̀ òun ò rí anisọlám kọ gbà àwẹ̀ púpọ̀ tó tó bí ṣe ń gbà àwẹ̀ nínú oṣù ṣàbán àti hadith sọsọ yìí pẹtọ anisọlám gba gbogbo ṣàbán méjèèjì ọ̀takùrà wọn a sọ fún wa ní ìjẹjọ tá à ń sàlàyé àbí ní bí ìjẹjọ náà tá à ń sàlàyé fún pé ntí sunna ń sọ fún wa ní agbègbè yẹn ni wípé ntá a bá ti ṣe tó ti pọ̀ jù wọ́n lè lo gbogbo fún nǹkan ọgọ́rùn-ún èèyàn wá se náìtì nínú rẹ̀ wọ́n sọ pé ah, gbogbo ẹ̀ ló ṣe ó ti gba gbogbo ẹ̀ tán léè tó yé èèyàn tó sì súnmọ́ kápẹ́ èèyàn mẹ́ta ni wọ́n jọ ní nǹkan kankan nǹkan ọgọ́rùn-ún wá ní nǹkan tí wọ́n ní wọ́n wá ní ká mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀pìn lẹ́nìkan bá kó èyí nù rẹ̀ lọ́ba ń kó lọ. kí wàá ló dé sí ah, èwo lọ́kàn ah, lágbájá ló kó gbogbo ẹ̀ lọ òun ló kó gbogbo ẹ̀ lágbájá ti kó lọ bẹ́ẹ̀ sì ni èyí ló ṣe kíní o lóko nù rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ó ṣe kí ni oko gbogbo ẹ̀ nítorí pé àti sọ́lá ń gba púpọ̀ nínú oṣù ṣàbàn dédi pé ìyí tí ọgbà ń bẹ̀ ó kéré jọjọ wọn lo gbólóhùn pé gbogbo ẹ̀ ní anabi sallallahu alaihi wasallam gbà tán ṣùgbọ́n àti sọ́lá mọ̀ gba gbogbo ṣàbàn tàbá wa lo ayé àyùkẹ́ anabi gbà púpọ̀ bẹ́ẹ̀ tàbí pé ọgbà gbogbo ẹ̀ tán tó yẹ pé ó gbà púpọ̀ náà nìtumọ̀ rẹ̀ àríkọ́ tọ́ka lórí wípé ẹni tí ń gbàwé yẹn lè gbà ju mẹ́ẹ̀ẹ́dógún lọ tó bá fẹ́ gbà bẹ́ẹ̀ tó bákan náà òun náà wá ní pé ńgbà tí rọmọdọ́n bá súnmọ́ táǹgbà àwẹ̀ lọ tí rọmọdọ́n súnmọ́ nínú òfin ẹ̀sìn ọlọ́run wọ́n fẹ́ ká fi àpọ́nlé ọ̀wọ̀ fún rọmọdọ́n pé ká má pàdé rẹ̀ ní àwẹ̀ ku okùjọ́ mẹ́rin a ti sọ̀pọ̀ àwẹ̀ wa kò ní jẹ́ kókò tún la tàbọ́kọ́la a tún máa gbà àwẹ̀ ni tó bá jẹ́ wípé ìṣe tiẹ̀ ni pé ń gba ń máa ń gba àwọn àwẹ̀ kan àwẹ̀ yẹn wá bọ́ sí ọkọ̀ la tàbọ́kù ọ̀tún la àníṣọlọ ní kọ́ bóyá lápẹ̀rẹ̀ ń máa ń gba kọ́míìlì ìtìlẹ́yìn kọ̀míìsì kan wá bọ́ sí rọmọdán kọ̀túnla tàbí kọ̀míìsì bọ́ sí rọmọdán kù ọ̀la o lè gbà ń gbọ́ yẹ pé nù sísì rẹ̀ ti máa ń ṣe tẹ́lẹ̀ tàbí ẹ̀kọ́ ìtìlẹ́yìn náà lọ́lọ́ bọ́ síbẹ̀ monday bọ́ sí ọkọ̀la tàbí ọkọ̀túnla o láǹfààní pé o lè ṣe kíni o o lè gbà á so eléyìí ó túmọ̀ yí pé èmi àtẹnìkọ̀ọ̀kan wa tá a bá tọ́ bá jẹ́ pé a bá fẹ́ dúró lórí ẹ̀ẹ́dógún rẹ̀ a lè tọ́ bá fẹ́ tẹ̀síwájú o lè ṣe kíni o o lè tẹ̀síwájú so ṣùgbọ́n o a ní gbàwẹ̀ pàdé oṣù rọmọdọ́n láti ní ìgbáradì fún oṣù rọmọdọ́n al-mubarak tó ṣe pé ń bọ̀ wá tí à ń bí ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ kí ọlọ́run bá kó ṣe àánú fún èmi wa gbogbo àtàjẹrùsìn ọlọ́run ẹ àlọ́ ọmọ yìí ni ká sì oore ń bẹ níbi ká tẹ̀lé lánàá aburú ń bẹ púpọ̀ níbi kéèyàn máa tẹ̀lé ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó pè ká jẹ́ nìkan tó ṣe yí pé a máa tẹ̀lé ìlànà dáadáa torí pé gbogbo oore ò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní al-khayru kulla al-khayri fi ittiba'i wa sharru kulla sharri fi ibtida'i ó ní gbogbo ohun tí ń jẹ́ oore lápapọ̀ ó ń bẹ́ẹ̀ bí kéèyàn máa tẹ̀lé lánàá gbogbo aburú lódìdí lápapọ̀ ó ń bẹ́ẹ̀ bí kéèyàn máa ṣe àdáadáa lẹ̀ gbogbo wọn bàbá ìyá náà tí wọ́n náà ṣàdáadáa lẹ̀ ó tó gẹ́ẹ́ ètò ṣé lórí àdádálẹ̀ ìlọ fẹ́ kú sí ni ẹ dákun ẹja pa àdádálẹ̀ sí ẹja dúró ti lànà nẹ́bí sọ̀lá àlẹ́ sọ́lá ẹja dúró ti dáadáa nítorí pé àrùn kan wípé kánẹ́bí sọ̀lá àlẹ́ sọ́lá mo sì pẹ́ wa ẹni tí bá ń ṣe àdádálẹ̀ kò lè rí sí pé ànábì o torí pé ńgbà tí ìpààyàn kékeré bá ṣẹlẹ̀ ní alkiyama tí wàhálà bá ń ṣẹlẹ̀ ní alkiyama tọ́ tó ń kálukọ́ tí àníṣọ́lá àwọn aláìkọ́ sọ pé ah ìrìn ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn ilé yìí fa innaka la tadri ma ahdathu ba'dak. ọmọ táwọn eléyìí dáadáa lẹ̀ lẹ́yìn rẹ̀ ń gbà tó lọ àwọn eléyìí yí ẹ̀sìn rẹ̀ kó wọ́n pẹ̀ ẹ̀sìn lójúdà ọ̀tọ̀ ni tí wọ́n ti ń gbà tó lọ. àníṣọ́lá máa sọ pé suhqan suhqan liman baddala ba'di. ìgbẹ́ jìnnà ẹ̀dọ́pẹ́ jìnnà jìnnà gbogbo ẹni tó yí ẹ̀ torí kọjá àfa mi ló jẹ́ kémi náà tẹ̀lé wọn wọn ò ní kó fi ìtìjú yẹn ṣe ọ sọ fún àfa rẹ ni bẹ́ẹ̀ a ọlọ́run kọ́dá kan sànú sọ gẹ́gẹ́ bí ntẹ́ ẹ̀kọ́ wa gbogbo ntẹ́ níta bá fẹ́ ṣe ní ìsìnká máa rẹ́rìí ní ìpè ọ̀rẹ́ sìn tẹ́mi bá sì ni mo fẹ́ ṣe nǹkan àwọn èèyàn ó béèrè lọ́ọ̀ mi púpọ̀ ẹ dákun stars ọlọ́run ti kárí pẹ̀lú rí dáadáa o ṣé ẹ ní ẹ̀rí kàtẹ́ ẹ̀fún mi táwọn èèyàn bá ń béèrè lọ́ọ̀ mi pé kí ló tí mo fi ṣe nǹkan yìí àtọ́ bá ní ọ̀tẹ́ rí ẹ dákun èmi ọ̀pọ̀ sókè rajà ìpọ̀ òkè rajà yìí ṣe pé fún ọ tọba tẹ kò lè mú ọ kò lè mú yàn rárá tí la san papọ̀ tó fi di pé ń ṣe pé fọ bọ́ ọba tẹ kò lè mú yàn pépè ọba sì mẹ́ni tá a ṣe fún ẹni tó ṣe pé ìpè òsè kìíní ìpè òmu ẹ dákun torí tọ́lọ́wọ́n á rọ̀ wá gbogbo omi tí ọ̀yá ti tijú lọ́pọ̀lọpọ̀ míì ti ń tijú torí àná lẹ́lòmíì fi ń tijú tó lọ́kọ́ sínú bídíà ẹja sọ́ra fún gbogbo àwọn ṣe sí wọn yẹn ìjọba ti bá làmùnà mú kọ̀ bá lànà ká lọ ṣe ń tọ́ bá lánàá mu lòfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kì ọ̀la ń fẹ́ téèyàn bẹ́ẹ̀ lọ kú sórí àdádálẹ̀ ah, irú ẹni bẹ́ẹ̀ ti kú sórí kinní kan tí yorùbá ń pè lájẹ́ òdì tẹmọ̀ pẹ́ bọ ní jáde òòsà ní jáde ó kú sórí ajé òdì nù ọlọ́run abíọ́ mọ̀jẹ̀ akulẹ̀ tó ṣe pé ẹ̀sìn wọn ráre dákunjẹ́ kẹsìn wa já kò délé ní pípé já báyọ̀ nù wọ ọlọ́run ọba ìlẹ̀kì ọlá tó dìde ilé ẹ̀ dákun bá a bá ń ṣe àmì tá à ń sàmì yẹn kámi yẹn ó tó lóòrìn ojúṣe náà ni pé káwa náà fi ẹ̀mí wálẹ̀ láti ṣe dáadáa yẹn ṣùgbọ́n tá a bá ti kọ̀ tá a fẹ̀ mí tá a ti àkọ́ gbogbo àwọn nǹkan yìí pẹ̀lú tá a lágbára láti fi kọ́ béèyàn bá kàn ṣe àmì yìí ń ṣe àmì lásán ni yìí tó ń kálukú ṣe yọ ọ̀bà níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jù láti rọ gbogbo àwọn tó ṣe ike wọ́n ni lọ́dọ̀ àwọn ṣùgbọ́n tó ṣe pé wọ́n sì ń tún pe wípé gbogbo ohun táwọn ń ṣe wọ̀nyí tí èsì pé àwọn ń ta ẹ̀sìn àwọn nítorí ayé tí èsì pé wọ́n ń ta ẹ̀sìn nítorí ayé ayé ìwà kéré jọjọ bẹ́ẹ̀ ni ẹ̀sìn tóbi ọ̀run sì wá tóbi ju ayé tá a wà yìí lọ nígbà tá a bá tán nítorí ayé ayé ìtọ́ba wa wọ lọ́wọ́ bá ní ó kun yẹn ẹlòmíì ṣe títí náà wọ́lá rí yàtọ̀ lára rẹ̀ yọ gba gbogbo lọ́wọ́ àwọn yẹn lọ ṣùgbọ́n ọbẹ̀ tó sùn mélòó ẹ wá pé ṣé wọ́n sì ló gbowó kan ni kò ní nípa lára rẹ̀ wàláì tó ọba tẹ̀lé lánàá bó ọba rí náírà báyìí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ló sì pé kọ́ máa wúlò ta'ala ọlọ́dàkùnlé ẹ̀mí àtẹnìkọ̀ kò níbi gbogbo tí ń já gbogbo tí ń jẹ́ bídíà ọlọ́dàkùnlé ẹ̀mí àtẹnìkọ̀ kò ń bẹ̀ ìlànà tí ànábì tọ̀lá sọ́lá sí rọrùn fún wa ní kéré kó láwùjọ wa di ìyẹpẹrẹ láwùjọ sunna nẹ́bí sọ́lá ọlọ́dàkùn bá ní gbé súnà ní sọ́nà bá ní gbé ga ọlọ́dàkùn à ń gbogbo ti ń jẹ má burú dàkùn lè jìnà sẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́dàkùn aburú dàkùn lè jìnà sẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo àwọn ẹlẹ́tàn tí wọ́n ń yàn nídìí ẹ̀sìn ọlọ́dàkùn bá ní dá wọn padà sórí ìlànà ọlọ́dàkùn gbogbo àwa náà tí wọ́n mọ̀ pa wọn fẹ́ wa tàn ọlọ́dàkùn fẹsẹ̀ wa múlẹ̀ lórí ẹ̀sìn ọlọ́dàkùn fẹsẹ̀ wa múlẹ̀ bó o ṣe ń fẹ́ ká dúró lórí ẹ̀sìn rẹ wọ́n lọ́n dákun dákun fi ẹsẹ̀ wa múlẹ̀ lórí rẹ gbogbo ti ń jẹ má burú dákun jẹ gangan wa ní ti ń jẹ mọ́ orí dákun jẹ ọmọ gangan wa orílẹ̀-èdè nàìjíríà àbẹ̀ wọ́n lọ́wọ́ bá fún dákun bá ní tún orílẹ̀-èdè náà tó àwọn tí wọ́n ń darí wa níjọba àpapọ̀ dákun bá ní mójútó wọn dákun wọn lọ́wọ́ bá ní fi àánú àwa wọn lọ́kàn agbára àwọn dákun ìwọ à ń bẹ̀wọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́mọdé kára burú lára ẹnìkọ̀ọ̀kan wọn o ọlọ́run dákúnmọ́dé kára burú lára ẹnìkọ̀ọ̀kan wọn ìrọ̀rùn rọra ní kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kò ṣe fún wa ọlọ́run dákun o ẹ̀sìn ìwọ ọlọ́run ọba tí ó tún máa gòkè lára wa ọlọ́run ìlànà ní sùsùlà dákùnjẹ́ máa gòkè lára wa mọ́tìtì wa lè tó ṣe pé ẹ̀sìn ọmọ lọ́ọ̀lẹ̀ lára wa ọlọ́run dákun abẹ ìbílẹ̀ ìlú wa dákun mọ́jọ dàrú láéláé àwọn tí wọ́n darí wa níjọba ìbílẹ̀ náà ọlọ́run máa ṣe àánú mẹ̀kúnnù dákun sí wọn lọ́kàn ọlọ́run à ń bí ọ gbogbo tó ń kálukú wa ń fẹ́ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run tó ń ṣe fún ọdákùn mọ́jọ oníbàjẹ́ láéláé ètò kù ní dáadáa tá à ń tọrọ lọ́dọ̀ ọwọ́ ọlọ́run ọba ọlọ́dàkùn ṣe ń rọrùn fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run dákun àbẹ̀ ọ́ ọlọ́run dákun àbẹ̀ ọ́ ìsìláàmù tá à ń ṣe ọlọ́run dákun járe mú délé gbogbo tí máa kọlù yàn téyì òye